a kí yín kábọ̀ sí orí ètò yín ètò wa èyí tí a pe àkọlé rẹ̀ ní wúdàmù bùsùrọ̀ ètò tí ó ń kọ́ ní àwọn oríṣiríṣi ẹ̀kọ́ èyí tí ó ní í ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn tiwa alislam látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa dr sarafudin gbadebo raji olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti alimọ̀dínà center èyí tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ẹ̀sánú ajé ẹ̀ má bá wa ká lọ. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يا بيورو تنبالو لنا أتي صورو يا بوت سجايك يا قلوك وادوا lọ́lọ́kan ọ̀jọ̀kan ló wá nínú alukur'ani alápọ̀nlé láwọn àdúrà tó ṣe pé téèyàn bá ń wọn tó láti rọni lọ́rọ̀ jìnnà sí àwọn àdúrà púpọ̀ tí ń bẹ lárọ̀ọ́wọ́tó àwọn èèyàn tí wọ́n ń gbé ká kájẹ́ àwọn àdúrà àdádálẹ̀ àwọn àdúrà bẹ́ẹ̀ pò mí nínú rẹ̀ gan lè yọ̀yàn kó nu ẹ̀sìn Islam ká mójútó eléyìí tó wà nù alukur'an àti èyí tó wà nù sunna ti tó wa àríkpọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa nínú irú àwọn àdúrà bẹ́ẹ̀ ọlọ́nkọ́ wa ni rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar ọlọ́run lẹ́dàá wa. ó tún kọ́ wa nínú àwọn àdúrà ní amana rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi la nufarriqu bayna ahadin min rusule wa qalu sami'na wa ata'na غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها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 ولكن ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب فكنا ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد إنه ري أنا لا تؤتنا بزكريا عليه السلام تسي هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء ما كان إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọlọ́kọ̀ ọ̀jọ̀kan àdúrà eléyìí tó wá nínú alukur'ani alápàlẹ́ ọlọ́kọ̀ ọ̀jọ̀kan àdúrà tó wá nínú sunna anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ṣe pé nínú wa ni àwọn èyí tó wà nù súnà la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir eléyìí tánàbí ni ká máa wí lójoojúmọ́ nígbà ọgọ́rùn láàárọ̀ ìgbà ọgọ́rùn lẹ́yìn ìgbà tó rùn bá wọ̀ subhanallahi wa bihamdih subhanallahi wa bihamdih tí wọ́n ní ká wí ọ̀nà nígbà ọgọ́rùn láàárọ̀ ojoojúmọ́ ìgbà ọgọ́rùn ní ìgbà tó òrùn bá wọ̀ lójoojúmọ́. bákan náà sayyidul istighfar allahumma anta rabbi la ilaha illa ant khalaqtani wa ana abduka wa ana cala ahdika wa wa'dika mastata'tu a'udhu bika min sharri ma abu'u laka bi ni'matika alayya a'udhu bika min sharri ma sana'tu abu'u bi ni'matika alayya wa abu'u bi dhanbi. فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إن هو دعاء أماني اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية في دنياي وأخراي وفي أهلي ومالي اللهم آمن روعاتي واستر عوراتي واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي من أوادها ولاني دعاء الهم والغم اللهم إني عبدك ابن عبدك ابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي بكنا náà اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا أتبه بيلو nínú àwọn àdúrà eléyìí tó wá nu sunna nabi sallallahu alayhi wa sallam yàtọ̀ sáwọn èyí tó wá nu alukur'an tá a ti wí àpèjúwe díẹ̀ nínú rẹ̀ ṣáájú kí mùsùlùmí ó sì àmójútó àwọn àdúrà yìí wọ́n pàtàkì púpọ̀ wọ́n sì jẹ́ nǹkan tó yẹ kí mùsùlùmí ó bàbàrà kọ́kàkùn yàtọ̀ sáwọn àdúrà tó kún fún ẹ̀gún ọ̀pálámbá àti oríṣiríṣi nǹkan tó lè ṣe ní sùtà nínú àwọn àdúrà tí wọ́n máa gbé ká tí wọ́n rò pé nǹkan gidi làwọn ń gbé ká àdádálẹ̀ ṣèrìkìyàt èyí tó kún fún ìṣẹbọsọlọ tọwọ àròpọlọ ló ń pè àwùjọ bìlá àbí àwọn àdúrà tí wọ́n ṣe ṣe ṣe tí wọ́n ní ah, a tọba ṣe débi báyìí wàá kọjú sọ́tún wàá kọjú sósì wàá kọjú síwájú wàá kọjú sẹ́yìn ó dìde sí ó tún jókòó máa bá lọ tọba tún débi báyìí ọfẹ gbẹlélẹ gbogbo àwọn àdádálẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn àdúrà dáadáa lẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀ kan eléyìí tẹ́ máa rí táwọn ọ̀pọ̀lọpọ̀ máa gbé ká tí wọ́n máa tanra wọn jẹ tí wọ́n ti dájọ́ sí bí àdúrà yìí ní tọ́jọ́ jùmọ̀ eléyìí ní tọ́jọ́ accept eléyìí ní tọ́jọ́ aláàdì eléyìí ní tọ́jọ́ àtìní eléyìí ní tọ́jọ́ tàlátà eléyìí ní tọ́jọ́ làrúbá eléyìí lọ́jọ́ àlàmísì subhanallah alazim àdáda gbogbo eléyìí àbádùn àtàǹsẹ̀ eléyìí tó ṣe kó ṣàkójọpọ̀ ká máa kó kọ àlìjánu eléyìí táwọn èèyàn máa gbé ká yẹ bíi tíra kan du'aul fawzil azim eléyìí tó kún fún pípé orúkọ àlìjánu lórúkọ pàǹsàdúà wọn wá sọ pé àwọn ń porúkọ rọhánì bí baba ké yàtí náà ké kútùbà rẹ baba ké ìdáwọ́kà ké kútùbà rẹ níbo ń bẹ níbo lànà bìtì máa ṣe bá wọn lọ kó àwọn àdúrà kan tó ṣe é pé bẹ́ẹ̀yàn bá ń serú rẹ̀ ó tó mú ni kúrò nínú ẹ̀sìn islam àbí bò ní òsèlú jẹ́ bẹ́ẹ̀ wọ́n pọ̀ kọ̀ọ̀kan mi tọ́ yàtọ̀ sọ́lọ̀ ọ̀ á ní kúrò nínú islam ó ti kú ò ti pẹ́. sòkè serú àwọn àwé ńlọ máa kó káńtì ẹ̀wọ̀ mùsùlùmí gidi àwọn àdúrà tó wá lọ́tọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n pọ́nlẹ̀ àwọn lọ́yẹ kọ́ máa lò nígbà tó bá bẹ lọ alukur'an ó tó láti ṣe àwọn àdúrà tó wà ń bẹ́ẹ̀ nítorí pé ọ̀rọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa nìyẹn tọ́ba wa ni ẹ ẹ dákun sáà lè rí tírà kan tá a lè máa lò fáti ṣàdúrà ńgbà tá a ní àwọn eléyìí irú ètò kan wọ wa àwọn kọ́ èwo la lè máa lò. a sì tún ti rí tírà Hisnul Muslim atúnrikún atúmọ̀ rẹ̀ séde oríṣiríṣi eléyìí wà lárọ̀ọ́ tó wà dúpẹ́ fọlọ̀ àwọn àwé mi ìwo ló tún wà àwọn àwé pọ̀ tó wà nínú àwọn àwé tó wà òní kìtàbù du'a tíra àdúà lil-imam at-Tabarani al-imam at-Tabarani òun ló kójọ ibi títíra yẹn wá da sí ni pé tó bá kó tó bá ṣàlàyé àdúrà títí títí níparí wọn tún sọ sọfẹsẹ rinlẹ àbí ọfẹsẹ rinlẹ tí ó fi jẹ́ pé ìtọ́fẹsẹ̀ rinlẹ̀ là ń lò eléyìí tí ò fẹsẹ̀ rinlẹ̀ à nílò bẹ́ẹ̀ náà ni atúni kìtàbùl adkar ti al-imami nawawi tó kún fún àwọn àdúrà lóríṣiríṣi lọ́lọ́kan ọ̀jọ̀kan tó wá láti sunna anabi sallallahu alayhi wa sallam àti tó tún wá nù al-Qur'an ah al-imamu nawawi olùmọ̀nlá tó bá mú ẹgbà wá wá nípa àdúrà yóò tún ṣàlàyé bó ti ṣe gúnrégé sí àti bó lọ́lẹ̀ sí tá a fi lo èyí tó gúnrégé tá a fi fèé tọ́lẹ̀ sílẹ̀ àtún adúpẹ́ fọlọ́n pa àwọn olùmọ̀lẹ́yìn anáwọ̀wé lóde tòní àwọn ẹni tó tún ti ṣiṣẹ́ fún tíra rẹ̀ yìí ti pọ̀ lọ́nà tó ṣe pé gbogbo ń tọ́ba sọ nínú tíra yìí pátá korongodo ni wọ́n gbé sórí òṣùwọ̀n ṣẹ̀ríyà tá a fi máa ń mọ̀ sí ẹ̀gbà wa fẹsẹ̀ rìn lẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ adúpẹ́ fọlọ́n. bẹ́ẹ̀ náà ni Ibn Taymiyyah rahimahullah òun náà kó tíra àdúrà kan jọ léyìí tó ṣe kó fẹsẹ̀ rìn lẹ̀ ó ní alikẹ́lìmù tayyib tíra àti ibn Taymiyyah nù ọmọ kíw rẹ̀ alimami ibn al-Qayyim òun náà kó tíra kan jọ nípa àdúrà ó pè ní al-Wabil as-Sayyib àtàwọn tíra míì tíra míì tíra míì foríjì òun gbìyànjú ó kó tíra àdúrà ńlá kan al-adhkar min al-kitab wa sunnah ọ wá gé kúrú ó gé kúrú sí hisnul muslim hisnul muslim tó ṣe àkójọpọ̀ gbogbo ya èèyàn bùkátà tí ó máa ṣe ládùúà fún gbogbo àfojúsùn rẹ àdáwọ́lé rẹ àti gbogbo nǹkan tí máa ń bà lẹ́rù hisnul muslim yẹn sì ń bẹ tó kó wa wọ́n túmọ̀ rẹ̀ sédè àwa náà kó lè bá àjẹn tí ó wúlò fún ọ lọ́nà tó ṣe pé ìwọ náà ò ní gbẹ̀yìn níbi mímáa ṣe àwọn àdúrà tó gúnrégé tọ́tọ̀dọ̀ ọlọ́run wá àtọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam tọ́ọ̀dẹni tó dínà sáwọn àdúrà dáadáa lẹ̀ irú ìtẹ̀ ń kóká. tọ́ lára àwọn ìjọsìn eléyìí tá a máa fa sí òun náà ni al-isti'ada sísáàdì. Si làbúdà àǹtakùnà isti'adhatuka isti'adhatan billah ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ wọ mùsùlùmí ìsádi rẹ̀ gbọ́dọ̀ jẹ́ sísádi ọlọ́run ọlọ́run lèèyàn máa sádi torí pòun ló lè dáàbò bò yẹn ọlọ́run lèèyàn máa sádi nítorí pòun ló lè làyàn ọlọ́run lèèyàn máa sádi nítorí pòun ló lè gbàyàn àyísádi èèyàn àyísádi àlìjánu àyísádi màláìka kò séèyàn kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run tó tó sádi bọ́ọ̀ bá ti sádi nǹkan míì tó sí Allah ìyẹn ti ṣẹbọ sọlọ. mo rò pé n ti ń yé wọn náà n ti máa sọyìn n ti máa ni pé ká máa tọrọ ní ara rẹ̀ ni pé ká máa tọrọ lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run ntẹ́dà kan lè ṣe kan tó ṣe pọ́lọ̀ táyọ̀ gbà tàlàyé náà sétí ọlọ́run ọba ọba gbàyàn ayé kan bẹ tó lè gbàyàn ẹlòmíràn kò ń sádi àwọn èèyàn gẹ́gẹ́ bíi tòun eléyìí tó jẹ́ aburú ńlá àìgbọ́ ọlọ́run ọba gbọ́ ìfagbọ́n ọlọ́run ọba ya ìṣẹ̀bọ̀sọ́lọ̀ kọ́lọ́run ọba kọ́ sọ wa kọ́ là wa kọ́ gbà wá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rí tí ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn àwọn tó bá ń ṣiṣẹ́ tó bá ń ṣiṣẹ́ dráìvà àwọn máa sọ pé àwọn ń sádì ògùn wọ́n lọ kórin kan àwọn àlòkúrin àwọn arin tó ti dógùn wọ́n kó jọ ní gáràjì gbogbo dírẹ́bà kọ̀ọ̀kan láàárọ̀ láàárọ̀ yóò lọ máa júbà yóò máa lọ júbà fúnrin lásánlásán yóò máa sọ pé òun lògùn pé ògùn o àtẹ̀yẹ́ tí máa jẹ́jẹ̀ àtẹ̀yẹ́ tó ṣe wípé nǹkan míì ní máa jẹ kọ́gbà ńkọ́ làwọn lọ́pọ̀lọpọ̀ aye níbi tó bá ti dúdú ẹ̀rí tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ojú àá dúdú irin wa lọ irin ló lè gbọ́ lẹ̀ tábà wá sọ̀rọ̀ ọ̀sọ̀pọ̀ ọ̀làjú orí ah, pé ojú ẹ̀ sókun kọjá àbíkíáfù ẹ ra àwọn èèyàn míì táwọn náà bá tún láwọn ń ṣiṣẹ́ ọdẹ àwọn náà tún ní náà tún wọn ń ayé kọ́ gbà àjàjà tí máa ń lọ sígbó ọdẹ ọ̀pọ̀ àìmọye ọdẹ iná ló sì jẹ́ pé abọ̀gún làwọn kì í sọ ọlọ́run ẹlẹ́dàá wa làwọn ń sìn wọ́n máa sọ pé iṣẹ́ ọdẹ kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn kò ní í ṣe pẹ̀lú kíni ogun wa ń kọ́ ohun ìṣẹ́sìn ogun ìṣẹ́sìn fáwọn ẹni tí ń bọ́ ìgbà tó mú ẹyẹ àdàbà tó ló fi júbà fóògùn kó jẹ́ kó lọ dáadáa kó dé dáadáa sọ́ọ̀mà tó ń sìn kí wọ́n ń pè lẹ́sìn náà so eléyìí náà ara burú ntọ́mọ èèyàn ń ṣe nìyẹn wọ́n fọlọ́wọn ẹlẹ́dàá wọn lẹ̀ wọn ò pè wọ́n fọlọ́wọn ẹlẹ́dàá wọn lẹ̀ wọn ò sáàdì rẹ̀ wọ́n á ń pè nǹkan míì wọ́n á sáàdì nǹkan míì lẹ́yìn ọlọ́run wọ́n sì láwọn ọ̀sẹ̀bọ̀ sọlọ̀ káà ni wọ́n ń pè ní sẹ̀bọ̀ sọlọ̀ pé ni wọ́n ń pè ní sẹ̀bọ̀ sọlọ̀ tọ́mọ àti ẹni tó bá fi ọlẹ̀ tí ó pè ọ́n dádì tí ń pẹ́ lómìn ní dádì ṣé wò ní sọ pé nǹkan ń dọ̀ láàmú ó tún máa bí ara ẹ léèrè ṣé ṣé èsè mi ló bí máa fún ni tí fi ń pẹ́ lómi dáàdì ìwọ wá gbé tó yẹ kó o gbé tọlọ́run ọba lọ o gbé tọ nǹkan míì lọ ológun ọwọ́ alọ́ ṣẹ̀bọ̀ kí wọ́n ní wọ́n ń pè lẹ́bọ tẹ́lẹ̀ náà ọ̀ dá nǹkan kan mọ́ ẹlòmíì ẹ̀wẹ̀ ẹ rí i pé yóò lọ júbà fésù òun sáde èṣù òkúta náà gbé kalẹ̀ tán kápolé lórí yọọ máa lọ forí balẹ̀ fún yọọ máa ní kọ sọ̀hún kọ́ là kọ kọ́ kọ má jẹ́ òun ó ewu kọ yóò nínú ìpájú a'udhu kọ kọ́ lọwọ ọta ọ̀tá gbogbo eléyìí ni ń pè ẹni tí ń tó ń ti mọ̀ yí pé nu ọlọ́mà àmọ́ wọ́n tó pe rẹ̀ mùsùlùmí kí ló gbé ọ lọ bógun ìwọ tó pe ra rẹ̀ mùsùlùmí kí ló gbé ọ lọ bẹ́sù ìwọ tó pe ra rẹ̀ ní mùsùlùmí kí ló gbé ọ lọ bọ́ya ìwọ tó pe ra rẹ̀ mùsùlùmí kí ló dé tó fi jẹ́ pé wọn náà ń bá wọn bó sà ó pe ra mùsùlùmí wọn bá wọn bọ́dọ̀ ó pe ra mùsùlùmí wọn bá wọn bọ òrùn wọn bá wọn bọ̀ràwọ̀ wọn bá wọn bògùn wọn bá wọn bòṣùpá àwọn bìláyìí mi ṣe kọ́ ọ̀nà jù eléyìí gan-an ni tó túmọ̀ sí kò ti fi islam sílẹ̀ nítorí pé wọn kì í da lóru papọ̀ mọ́ sápà nínú islam pé èèyàn ṣẹ́kù mùsùlùmí má èèyàn ti fẹ́ kan fi islam sílẹ̀ nù fẹ́ni tó bá ní í ṣe torí wò ní í ṣe torí ẹ̀ lọ́lọ́run ẹlẹ́dàá ti kọ́ alẹ́ kan náà alukur'an pé ìsádi kò gbọ́dọ̀ jẹ́ ìsádi ohunkóhun àfi ìsádi ọlọ́run ọlọ́run là á sádi torí òun ló lè gbà ní ilẹ̀ قل أعوذ برب الفلق ọlọ́run ọba sọ kalẹ̀ sọ yìí pé mọ́sá di olúwa ọba tó ṣe pé ó máa ń mú kí ọjọ́ là jáde nínú òkùnkùn ọba tí mọ́jọ́ là mọ́sá di rẹ̀ قل أعوذ برب الناس sọ yìí pé mọ́sá olúwa olúwa àwọn èèyàn lápapọ̀ à òun ló lè gbà wá òun ló lè là wá kò sí nǹkan míì tó lè gbà ó kò sí nǹkan míì tó lè là ó torí pé nǹkan míì tó jẹ́ àmì nǹkan míì tó ń pè ọ́n ọwọ́ rẹ náà ni ọwọ́ àtàbúrò fi ṣe ọ yóò jọ ṣe yẹn papọ̀ ni nítorí pé òun gan alára lè gba ara rẹ lẹ̀ ba'ufa at-talibu wal-matlub tí ń pè nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ ọ̀lẹ́ nǹkan míì tó ń pè lẹ́yìn ọlọ́run náà ọ̀lẹ ọ̀lẹ bá papọ̀ mọ́lẹ ọ̀dọ̀lẹ́ ràgàdù kò sí nǹkan ká tí wàá lè ṣe fún kò sì sí nǹkan kan tó náà lè ṣe fún. ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni wọ́kùl a'udhu bika min hamazati shayatin máa sọ ìrẹ́ anábì sallallahu alaihi wasallam pé mo sáàdì wọ́ níbi aburú ìsọkúsọ ìwíkúwí ìbátẹnijẹ́ tí ṣètọ́ ni màá ṣe fún yàn so ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni sọ ni ní ìlànà ni wọ́n náà ń gbọ̀n o ọlọ́run là á sádi àyè sádi àsokọ́ àsorọ̀ àrìmálẹ̀ àtọ́lá àjẹpè àpèsàn àyè sádi rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti sádi gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ́sádò fò ọ́sádò fò ìbálẹ̀ ọkàn ní jẹ́jẹ́ láéláé. wa annahu kana rijalun minal insi ya'uduna birijalin minal jinni fazaduhum rahaqa. apá kan nínú àwọn èèyàn a máa sá di apá kan nínú àwọn àlìjànú kàkà kálìjànú fún wọn láyà balẹ̀ ìdúnkùkù lajà làlìjànú tó máa ṣe fún wa òun àfojúsùn páàrí gbà lọ́dọ̀ wọn àárí gbà ó ní tá à ń sá fún gan-an ni wọ́n kó tì ní láyà tó ń bá ti ń pè nǹkan míì tó ń sádi nǹkan míì lẹ́yìn Allah bọ́rọ̀ tiẹ̀ náà sì máa já sí nu ọlọ́run dákunjọ́ rọ̀ wọ́n já sí rere má bàa lẹ́sìn jẹ́ ṣé wàá lọ́kàn nínú ẹni tó ṣe wípé yọ́ọ́ máa pè ọ́ yóò sì máa sádi rẹ̀ ọlọ́run má bàa lẹ́sìn jẹ́. akramakumullah á rí i pé nínú ìjọsìn tá à ń tún fa hàn sí tá a gbọ́dọ̀ gbé lọ bẹ́ẹ̀ lómi yàtọ̀ sí Allah ọlọ́run ní al-istighatha al-istighatha ìkégbàjarì ọ̀dọ̀ ọlọ́run nìkan là á kégbàjarì lọ àdúrà náà ní kégbàjarì ṣùgbọ́n àdúrà kan pàtàkì ọ̀dà yàtọ̀ òun ní ṣe pẹ̀lú àdúrà téèyàn ṣe nígbà kanjú ni wọ́n ń pè ní al-istighatha ìkégbàjarè níta ń tọrọ ike kọlọ wọn wa wá kọlà wá lásìkò pọ́njú ni wọ́n ń pè ní al igbe gbàmígbàmí so al-istighatha yẹn ẹ rí i pé látara al ni láti mú al-ghawth ìgbani ìlani ta ló lè gbà wá ta ló lè là wá allahu rabbul alamin ẹlòmíì ò lè gbà wá ẹlòmíì ò lè là wá torí àṣìṣe nu ìlú ìtàwọn tọrí kọ máa ń ṣe tí wọn máa pè yàn ní gọ́ọ̀sù ìsọkúsọ gọ́ọ̀sù kọ rọ́ọ̀sù ni ọlọ́run ọba nìkan ọ̀dọ́ rẹ̀ ní gọ́ọ̀sù wà tóró ní ìgbani òní ìlànì ká máa wá pè yàn kan ní gọ́ọ̀sù zaman a ah, ọ̀rọ̀ ṣírùkù gidi ni ọ̀rọ̀ sẹ́bọ̀sọ́lọ̀ gidi ni ọlọ́run ọba nìkan lọ́ba tí gbani òun lọ́ba tí lani káwa lẹ́yìn ń pè ní gbanigbani ẹ bá ní pé jáde kábíléèrè kọ́ gbani níbo ni ọba ti lè gbani ẹni tí ò lè gbára rẹ̀ lọ́wọ́ kú ẹni tí ò lè gbára rẹ̀ lọ́wọ́ àrùn ẹni tí ò lè gbára rẹ̀ lọ́wọ́ òṣì ẹni tí ò lè gbára rẹ̀ lọ́wọ́ àbùkù tó náà ni ọwọ́ àgbà ọ ibi ó ní ọba ti gbà ọ torí ẹ wọ́n tún bá débi à tún fẹ́ sin wọ́n ti láwọn fi àwọn èèyàn jẹ gọ́ọ̀sù nínú àṣírí fújì la hawla wala quwwata illa billah nígbà táwọn èèyàn bá ti kẹ̀sìn kún kankan kò sí tàbí ṣùgbọ́n àmúṣàwàdà àmúṣẹ̀fẹ̀ kò ní í jẹ́ ní tá a fẹ́ kù nínú àlámàrí ìgbésí ayé wọn. kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́ mọ̀ àwa lọ́nà kọ́ wa darí ọlọ́run ọba nìkan òun lọ́ba tó ṣe é pé ó máa ń gbani òun lọ́ba tó máa ń lani téèyàn bá wá sáde nǹkan míì tó yàtọ̀ sí Allah téèyàn ké gbàjarè lọ bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sí Allah kò sí tàbí ṣùgbọ́n pọ́ńtì ti ṣe ashirk billah ó ti ṣẹbọ sọ̀lọ̀ nítorí pé àti ìsáde àti ìké gbàjarè ibadatani khalisatani lillah ìjọsìn ni méjèèjì jẹ́ o ní ìjọsìn pọ́nbélé fún Allahu Rabbul Alamin gbọ́dọ̀ wá sáde nǹkan kan míì tá a bá ti mà bẹ́ẹ̀ àfọlọ́ a gbọ́dọ̀ ké gbàjarè lọ bẹ́ẹ̀ lómi tá a bá ti máa ń ta wí àfọlọ́ tá a bá ti lè gbé nǹkan kan nínú àwọn nǹkan wọ̀nyí lọ bẹ́ẹ̀ lómi tó sọ́lọ́ àti ṣẹbọ sọ́lọ́ nínú ìjọsìn. ṣùgbọ́n ntẹ̀yàn lágbára láti ṣe fún yàn ntẹ̀yàn lágbára láti ṣe fún yàn bí pé ẹnìkan wá bọ́ ó ní kó gbà igbe gbàmígbàmí náà ló ké wá bọ̀ ṣùgbọ́n gbà tó gbé tó gbé wá bọ̀ tó ti torí rẹ̀ kígbe gbàmígbàmí tó gbé yẹ̀ wò orí pé ntágbára rẹ̀ lè ka ni bí ẹni tó ṣe pé ìyàwó rẹ̀ ń bẹ nílé ìwòsàn ó fi ṣe abẹ bímọ wọn á ní yọ san owó túlùtúlù àti pé tí wọn ò bá sanwó ìyá ni ọmọ ni wọn ò ní jáde kúrò lọ́sibítù ó wá kígbe wá báyàn pé kọ́ gbọ̀ láti bọ́ san owó tí wọ́n kọ fún ọ yìí ó ń tì wọ́n á béèrè ó lè lò ní wọ́n ní iye báyìí ni lọ́ba sì kọ́ bá kù lọ́ba mú lọ́ba fún eléyìí ọ̀sọ́ ọ̀dọ̀sẹ̀ bọ̀ nítorí pé ó kígbe gbàmígbàmí lọ báyàn lórí ní téèyàn lágbára láti ṣe fún ọ bọ́bá wa jẹ́ pé ẹni tó lọ bá náà ìgbà tó ṣàlàyé owó yìí fún ọ̀pọ̀ lójú rẹ̀ kò ní dépò pé yóò fi ràn ọ́ lọ́wọ́ ó tún sẹ́lọ̀n nítorí pé owó òun bó ti ṣe máa ń àti bó ṣe pọ̀ kò tí ju agbára tó jẹ́ pé èèyàn lè tọrọ lọ́dọ̀ èèyàn lọ torí èèyàn lágbára láti fowó rán yàn lọ́wọ́ ṣùgbọ́n nǹkan téèyàn lágbára láti ṣe fún yàn ọ̀gbọ́dọ̀ gbàmígbàmí rẹ̀ lọ́ọ́ báyàn kígbe gbàmígbàmí rẹ̀ lọ́ọ́ báyàn bẹ́ẹ̀ náà ni a sáàdì sẹ́yìn tí ẹ̀ bá sọ pé mọ́sáàdì ọlọ́run àti wọ́ èèyàn ti ṣẹbọ sọ̀lọ̀ mọ́sáàdì ìwọ àtọ́lọ́run èèyàn ti ṣẹbọ sọ̀lọ̀ àmọ́ tó bá sọ pé mọ́sáàdì ọlọ́run lẹ́yìn náà mọ́sáàdì ìwọ náà lẹ́yìn náà ò fi ṣe dọ́gba pẹ̀lú ọlọ́run lẹ́yìn kò sí wàhálà ń bẹ. bákan náà ó ní sọ pé mo ké gbàjarè lọ bá wà àtọ́lọ́run kọ̀tọ́ mo ké gbàjarè lọ bọ́lọ̀ lẹ́yìn náà kíkpàjarè wàá bá wọn náà tó bá yẹ kó yẹn bá lágbá lórí ẹ. eléyìí jẹ́ bá sì máa tún gbólóhùn ẹnu wá sí ká má bàa fẹnu kọ. láyé anábìá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fura mọ̀ pé mùnáfíkì kan fara ní àwọn mùsùlùmí kí ẹ bá wọn gbé fúyẹ́ rárá. àwọn sàhábà wa ní hayya bina. نستغيث برسول الله صلى الله عليه وآله وسلم من هذا المنافق أديدي ẹjẹ akégbàdarì lọ bá nàbì sallallahu alaihi wasallam kó gbà wá níbi ọ̀dọ̀ mùnáfìkì anabi wa ni innahu la yustaghathu bihi wa innama yustaghathu billah àìkégbàdarì wa báyà ẹ má kégbàdarì wa bá mi èmi kẹ́ ẹ má kégbàdarì wa bá ọlọ́run lá má kégbàdarì lọ bá. eléyìí ló mú ni mà yìí pé àyè sọ yìí pé lágbádá mo ké gbàjarè wá bọ̀ kódà kó sì pọ́ lágbára lórí ẹ̀ ní gbólóhùn ẹnu ọ sọ pé mo ké gbàjarè wá bọ́lọ̀ lẹ́yìn náà ìwọ náà eléyìí jẹba torí tó bá àwọn sọ̀hábà yẹn jọ yẹn wọ́n bá sọ pé nastaghithu billah thumma bi rasulillah à ń ké gbàjarè lọ bọ́lọ̀ lẹ́yìn náà àtànábì rẹ̀ eléyìí ọ̀bá jẹ́ ń tọ́tọ́ apá kan nínú àwọn olùmọ̀ sọ pé tó bá jẹ́ pé ń téèyàn lágbára ni láti ṣe fún yàn kò sí tó burú kó kígbe gbàmígbàmí lọ sọ́dọ̀ rẹ̀ ó ní nǹkan yẹn ó sì lágbára láti fi sàánú yàn ó lè lọ bá kò sì tí ì kù ọ sọ pé mo ké gbàjarè wá bọ̀ àmọ́ tó bá jẹ́ kó lágbára láti ṣe lójú ayé rẹ̀ àmọ́ tí wàá kú ní ìsìn ọwọ́ àlọ́ di sàárì rẹ̀ wá pé mo ké gbàjarè wá bọ̀ ìyẹn ti ṣẹbọ sọ́lọ̀ wọn. kẹfà ń sọ pé fala taj'alu lillahi andadan wa antum ta'lamun ẹ má ṣe fi nǹkan kan sí ẹgbẹ̀rún afọ́lọ̀ nígbà táyìn mọ̀ pọ́lọ́ wọn bá kọ̀lẹ́gbẹ̀ra. oríṣiríṣi àwọn ẹ̀kọ́ lórí ọ̀nà tó tọ́ fún wa láti gbà máa ṣe àdúrà àti lórí mímọ sájà lánìkan ṣo òun náà láti gbọ́ lábẹ́ ètò yìí látẹnu àwọn olùkọ́ wa nítorí náà à ń ṣàṣùkò yíra gbogbo ẹ̀yin olùkọ́ wa nílé lóko wípé orí ńlá tí ó ga jùlọ òun náà ni yóò jẹ́ fún èmi àti ẹ̀yin láyé ní àti lọ́la lè kẹ́ ọmọ tí a bá lè gbìyànjú láti máa mú àwọn ẹ̀kọ́ wọ̀nyí insha allah a ó tún máa pàdé ní orí ètò yìí ní ọ̀la tí sọjọ́ kẹsàn-án nínú oṣù ramadan fourteen forty one tó ṣe twenty twenty ọdún ti miladi wasalaamualeykum